kọ́ríntì kínní orí kẹrìndínlógún. nípa ti ìtọrẹ tí ẹ ń ṣe fún àwọn ènìyàn ọlọ́run bí mo ti ṣe ètò pẹ̀lú àwọn ìjọ Galatia bẹ́ẹ̀ gan ni kí ẹ̀yin náà máa ṣe ní ọjọ́ ọjọ́ ìsinmi kí ẹnìkọ̀ọ̀kan yín máa mú ọrẹ nínú ohun ìní rẹ̀ kí ó máa fi sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti bùkún un kí ó má ṣe jẹ́ pé nígbà tí mo bá dé ni ẹ ó ṣẹ̀ṣẹ̀ máa gba ọrẹ jọ nígbà tí mo bá dé n ó kọ ìwé lé àwọn tí ẹ bá yàn lọ́wọ́ n ó ràn wọ́n láti mú ọrẹ yín lọ sí Jerúsálẹ́mù bí ó bá yẹ kí èmi náà lọ wọn yóò bá mi lọ Masidóníà ni n ó kọ́ gbà kọjá n ó wà wá sọ́dọ̀ yín bóyá n ó dúró lọ́dọ̀ yín mo tilẹ̀ lè wà lọ́dọ̀ yín ní àkókò òtútù kí ẹ lè sìn mí lọ sí ibi tí mo bá tún ń lọ nítorí pé nígbà tí mo bá ń kọjá lọ n kò fẹ́ kí ó jẹ́ pé mo kàn fi ojú bà yín lásán ni nítorí mo ní ìrètí pé n ó lè dúró lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ bí olúwa bá gbà bẹ́ẹ̀ mo fẹ́ dúró ní éfésù níhìn títí di àjọ̀dún pentikọ́stì nítorí pé mo ní àǹfààní púpọ̀ láti ṣiṣẹ́ bí ó tilẹ̀ jẹ́ pé àwọn alátakò pọ̀ bí Tímótì bá dé kí ẹ rí pé ẹ fi í lára balẹ̀ láàrin yín nítorí iṣẹ́ olúwa tí mò ń ṣe ni òun náà ń ṣe kí ẹnikẹ́ni má ṣe fi àbùkù kàn án ẹ ṣe ètò ìrìn àjò fún un ní àlàáfíà kí ó lè wá sọ́dọ̀ mi nítorí èmi àti àwọn arákùnrin ń retí rẹ̀ nípa ti arákùnrin wa àpólò mo gbà á níyànjú gidigidi pé kí ó wá sọ́dọ̀ yín pẹ̀lú àwọn arákùnrin yòókù ṣùgbọ́n ó pinnu pé òun kò fẹ́ wá ní àkókò yìí ó ń bọ̀ nígbà tí ó bá yá ẹ máa ṣọ́nà ẹ dúró gbaingbain nínú ìgbàgbọ́ ẹ ṣe bí ọkùnrin ẹ jẹ́ alágbára ẹ máa ṣe gbogbo nǹkan tìfẹ́tìfẹ́ ará mo ní ẹ̀bẹ̀ kan láti fi síwájú yín ẹ mọ̀ pé ìdílé Stefana ni àwọn kìnní tí ó kọ́kọ́ gbàgbọ́ ní ilẹ̀ Àkáyà àti pé wọ́n ti yan ara wọn láti máa ṣe iṣẹ́ ìrànṣẹ́ fún àwọn ènìyàn Ọlọ́run mo fẹ́ kí ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ irú wọn àti gbogbo àwọn tí wọ́n bá ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n ń ṣe làálàá níbi iṣẹ́ kan náà. inú mi dùn nígbà tí Stefana àti Fortunatu àti Akaiku dé nítorí dídé tí wọ́n dé dí àlàfo tí ó ṣí sílẹ̀ nítorí àìsí yín lọ́dọ̀ wa wọ́n mú kí ọkàn mi balẹ̀ àti ti ẹ̀yin náà ẹ máa yẹ irú àwọn bẹ́ẹ̀ sí i gbogbo ìjọ tí ó wà ní Asia kí yín Àkwílà àti Pìrìsílà àti ìjọ tí ó wà nílé wọn kí yín púpọ̀ nínú Olúwa gbogbo àwọn onígbàgbọ́ kí yín ẹ fi ìfẹnukonu àlàáfíà kí ara yín. ọwọ́ ara mi ni èmi Paul fi kọ gbólóhùn ìkíni yìí bí ẹnikẹ́ni kò bá fẹ́ràn Olúwa wa ẹni ègún ni Maranatha Olúwa wa máa bọ̀ kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kí ó wà pẹ̀lú yín mo fi ìfẹ́ kí gbogbo yín nínú kristi